وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوك فون ولوما الحمد لله أتركات جفوان أبو محمد صلى الله عليه وسلم أتيا ورالي أتيا وصحابة لن يلي يكيدو يردوا ويتدوا abẹ́rún ọba èyí tí a tún fi ṣe àwọn láǹfààní lẹ́ni kọ́lọ́n kó jẹ́ kí ó já sí okùnfà dáadáa fún àti ẹni tó ń sọ àti àwa tí à ń gbọ́ kí ọlọ́run ọba kó má dùn wá ní ládàá rẹ̀ ọlọ́dúnkàn sọ ọlọ́run ọba subhanahu wa ta'ala. ìlànà gẹ́gẹ́ bí ti ṣe àlàyé fún wa kókó ọ̀rọ̀ tí a tún fẹ́ mẹ́nu bà lédè kókó kan tí ó ṣe pàtàkì púpọ̀ ni èyí tí ó sì ní bá ṣe pẹ̀lú ìgbàgbọ́ wa gẹ́gẹ́ bí mùsùlùmí ẹgbẹ́ ọlọ́run lọ subhanahu wa ta'ala sọ fún wa nínú al-Qur'an al-Karim ọlọ́ba ni wa ma khalaqtu al-jinna wal-insa illa liya'budun ọlọ́ba ní àtàlìjẹ̀nú àtàwọn èèyàn òun ò dá wọn fún kankan kọjá kí wọ́n sin òun ọlọ́run ọba nínú àdéhùn mi anabi sallallahu alayhi wa sallam anabi ni haqqullahi ala al-ibad an anabi ni ojúṣe tí àwọn ọmọ nìyẹn ní tí wọ́n dọ̀dọ̀ pé fún ọlọ́run ọba òun náà ní kí wọ́n sin ọlọ́run ọba ìsìn ọlọ́run ọba yìí ọ̀nà tí a máa ń gbà ṣe ọ̀nà bíi mẹ́ta ni tá a bá sọ pé ìjọsìn ọ̀nà mẹ́ta ni ìjọsìn ló pín sí alákọ̀ọ́kọ́ òun náà ni al-ibadatul qalbiyya ìjọsìn tí a ń fi ọkàn ṣe gẹ́gẹ́ bí ìpayọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí al gẹ́gẹ́ bí at-tawakkul nípa rẹ̀ ẹgbẹ́ anábẹ́wà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nígbà tí àwọn al-A'rab nígbà tí wọ́n sọ fún anábẹ́wà Muhammad pé amanna tábà padà sínú suratul Hujurat ọlọ́ba ni qalat al-A'rabu amanna qul lam tu'minu walakin qulu aslamna walamma yadkhul al-iman fi qulubikum ọlọ́ni àwọn alárọ̀báwọ̀ oko wọ́n sọ pé àwọn ti di olùdàdúró dúdú ọlọ́ni wa anábìmọ̀ sọ fún wa pẹ̀lẹ́mtúmínú ẹ̀ tí ìgbàgbọ́ walakin qulu aslamna ẹ kà sọ pé ẹgbẹ́ islam ní ẹ ti gbà fọlọ́hún ẹ ti gbà fanabi wa muhammad ṣùgbọ́n ìgbàgbọ́ òdodo kò tí ì jókòó sínú ọkàn yín ọlọ́ba ni walamma yadkhuli al-iman fi qulubikum ìmánì ò tí ì wọnú ọkàn yín ìmánì ò tí ì ríbi jókòó ẹ jẹ́ mùsùlùmí tòótọ́ ṣùgbọ́n ìgbàgbọ́ òdodo ẹ̀ tí ì ní ilé ìfihàn wáyé pé nínú àwọn ọ̀nà tá à ń gbà sí ọlọ́run ọba ọ̀kan nínú ẹ̀ òun náà nìkan fi ọkàn sí ọlọ́run anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni atẹ́kọ̀ọ́ ahùnà anabi ní ìpayọ̀ ọlọ́run ọba inú ọkàn ló wà nínú tata ń gbà fi ọkàn sí ọlọ́run ọba tá a máa ṣe al-ibadatul qalbiyya ọ̀nà ẹnìkan sí ọlọ́run ọba pẹ̀lú gbàgbọ́ wa nínú ọkàn wa ọ̀nà ẹnìkan ní ṣe padà lórí ẹ̀ abala àtúnṣe ẹlẹ́ẹ̀kejì ọ̀nà ẹni al-ibadatul fi ara wa ká fi ṣe ọlọ́run bí ká kírun fún ọlọ́run ọba ká gbààwẹ̀ fún ọlọ́run ọba bá a ṣe ń gbà yìí bẹ́ẹ̀ náà ká lọ sí hajj pẹ̀lú ara wa bẹ́ẹ̀ náà lẹni al-ibadatu al-maliya àní ìjọsìn tá à ń fi dúkìá wa tá a fi ń ṣe gẹ́gẹ́ bí zaka ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí ni al-ibadat pín sí ní mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣe wá pàtàkì tó yìí èyí tó jẹ́ olúborí gbogbo òun náà ni èyí tó wá látinú ọkàn al tẹgbẹ́ nínú rẹ̀ láti rí àníyàn ìbádà ọkàn òun ni àníyàn òun ni ìpayà ọlọ́run ọba òun náà ni ìfẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala òun náà ni ìgbáralé ìtafẹ́sọ nípa rẹ̀ yìí bá a ṣe gbìyànjú tá ń gbá àwẹ̀ fọlọ́run tá ń kẹ́wọ̀n fún ọlọ́run ọba bẹ́ẹ̀ náà làgbọ̀dọ̀ ọ̀rọ̀ ẹ̀mí wa fún ti ọlọ́run ọba subhanahu wa ta'ala kárò ẹ̀mí wa fún àṣẹ rẹ̀ torí ẹ̀ ló fi jẹ́ pé lé ní á sọ fún wa nípa àtàwákọ̀lù nǹkan pè ní ní ìgbẹ́kẹ̀lé àbí ìgbáralé ọlọ́run ọba subhanahu wa ta'ala tàbí ọ̀nà al-Qur'an al-Karim ọlọ́run ọba ń ṣàlàyé fún wa pàtàkì kan ìgbẹ́kẹ̀lé nínú ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba sọ fún wa wa tawakkal 'ala al-hayy alladhi ọlọ́run ọba ni wà Nabi sallallahu alaihi ní ìgbẹ́kẹ̀lé ní ìgbáralé nínú ayé mi ọlọ́run sọ fún wa lọ́bàá ni wà tawakkal ala al-aziz ar-rahim wa nábì gbára lé ọlọ́run ọba ọba alágbára ọba oníkè torí ẹni àwọn afárasù ti ṣàlàyé fún wa pé tó ń jẹ́ tawakkul nínú èdè lárúbáwá òun náà ni al-i'timadu ala al-ghayr fi qadiyyatin ma òun náà ni ká gbé ọkàn ká gbé ara lẹ́nìkan lórí àlámàrí kan ṣùgbọ́n nínú ṣàríà àyìntí ń jẹ́ bẹ́ẹ̀ gbẹ́bọn ẹ̀ ṣàlàyé fún wa ọ̀nà ni sídìkù tí máa di kọ́lbì alàlọ́ sídìkù tí máa di kọ́lbì alàlọ́ ọ̀nà yẹn ni kí ẹ̀mí wa kó jẹ́ pé ọlọ́run ọba nìkan ìlà délé fi istijlab al-masalih wa dafi al-madar níbi ká máa wá ọ̀nà àbáyọ sí àwọn nǹkan tá a fẹ́ lórí ayé kó jẹ́ pé tá a bá fẹ́ tọrọ orí ayé tá a bá fẹ́ bèrè orí ayé a ní ìfọkànbalẹ̀ sọ́dọ̀ ẹnì kankan ju ọ̀dọ̀ ọlọ́run ọba lọ bákan náà tá a bá ń wá ọ̀nà àbáyọ nínú àwọn àlámẹ̀rí èyí tó ń ṣẹlẹ̀ sí wa láburú kò síbi kankan tá a rò kàn sí ju ọ̀dọ̀ Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala lọ ọlọ́ba ní wa 'ala Allahi fatawakkalu ọlọ́ni Ọlọ́hun Ọba oníkẹ́mà gbára lé wa 'ala Allahi falyatawakkalil mu'minun Ọlọ́hun Ọba ní òun ní kí gbogbo mùmìnì ká máa ní ìgbẹ́kẹ̀lé nínú ẹ̀ nípa ọ̀nà wo fil jalbil manafi' tá a bá ń wá kí dáadáa kó ṣẹlẹ̀ sí wa wàdáfẹ́ ìlmọ̀tọ́rọ̀ tá a bá fi kí aburú kó jìnnà sí wa kò sẹ́ni kankan tó lè mú lọ fún wa tó lè mú aburú lọ kò sí ẹnì kankan tó lè jẹ́ kí dáadáa kó ṣẹlẹ̀ ju ọlọ́run ọba subhanahu náà lọ tá padà sínú àkọọ́lẹ̀ nínú al-Qur'an àti nínú sunnah Ànábì Muhammad sallallahu alayhi wa sallam àrí ìtọ́ka pé ìgbọ́kànlé àti ìgbáralé ọlọ́run subhanahu wa ta'ala kò ní jẹ́ ìgbáralé asán ó gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú kábdún nímọ̀ àwọn sábàbí tí ọlọ́run bá gbé kalẹ̀ fún àpèjúwe ọlọ́run bá subhanahu wa ta'ala ó ṣe ìgbìyànjú ó ṣe ní sábàbí fún àti rí orí ayé àti tọ̀run ọlọ́run bá ní walladhina jahadu fina lanahdiyannahum subulana ó túmọ̀ sí pé kí a tó lè mọ̀nà kẹ́yà tó lè rí àánú ọlọ́run èèyàn sì gbìyànjú láti wá ọlọ́run ọba bákan náà ọlọ́run ọba fi ìgbìyànjú ó gbé ká ṣiṣẹ́ kalẹ̀ pé ká lè bá a máa rí bùkátà dọ̀ ẹgbẹ́ náà suratul Jumu'a ọlọ́run ọba subhanahu wa ta'ala ń sọ fún wa pé tá a bá kí wọn tán lọ́jọ́ Jumu'a ọlọ́ba ní fantashiru fil ard wabtaghu min fadlillah ọlọ́ba ní ẹ̀bọ́ sórí ilẹ̀ ẹ̀ máa wá àánú ọlọ́run ọba ó tún sí ìgbìyànjú ká nílé ọlọ́wọ́ bá ń lò ní sábàbí ọlọ́wọ́ bá gbé kalẹ̀ gẹ́gẹ́ bí sábàbí láti rí oore ayé láti rí kéèyàn fapẹ́ ṣiṣẹ́ kéèyàn gbìyànjú eléyìí kò tako ìgbọ́kàlẹ̀ nínú ọlọ́run ọba nínú al-Qur'an al-Karim tàbí ọ̀nà Suratul Baqara ọlọ́ba ń sọ fún wa pé al-hajju ashhurun ma'lumat faman farada fihinna al-hajja fala rufafa wala fusuqa wala jidala fil-hajj wa ma taf'alu min khairin ya'lamuhu Allah. وتزودوا فإن خير زاد التقوى واتقوني يا أولي الألباب ọlọ́bàá sọ fún wa nípasẹ̀ hajj ọlọ́bàá wàtàzáwàdù gbogbo ẹ̀yin tí bá fẹ́ lọ sí hajj ọlọ́bàá ní ẹ máa ní ìgbáradì fa inna khayra zadi taqwa èyí tó dáa jù nínú ọ̀nà tá a fi máa ń gbáradì òun náà ní ìpayà ọlọ́run ọba ẹgbẹ́ hajj lílọ ní ìgbìyànjú ẹ̀sìn ni tó ń ti bẹ́ẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó pa wá láṣẹ láti ní ìgbáradì fún رسول عبد الله بن عباس رضي الله تعالى عنه إنه حديث من بخاري ولكان أهل اليمن يحجون ولا يتزودون ويقولون نحن المتوكلون ونيا وين كان يمن ومن في حجي لا نبي صلى الله عليه وسلم انت وجه انت ومو انت ونا انت ولو واني مدانني حج هو ما سقل الله وبلا لي bákan náà tàbátọ̀ fàídà kọ́dìmọ̀ mẹ́ka ta sáàlù nas tàbátọ̀ àwọ̀ ìlú mẹ́ka wọ́n bẹ̀rẹ̀ sí wá máa tọrọ lọ́wọ́ àwọn èèyàn fa'anzalallahu ta'ala ọlọ́bọ̀ sáyà kalẹ̀ pé wàtàzàwádù fa'inna khayra zadi taqwa ọlọ́bà ni máa ṣe ìgbáradì fún gbogbo nǹkan tẹ́ bá ti fẹ́ ṣe bó ti yẹ pé ọ̀gá ìgbáradì òun náà nípa ọlọ́run subhanahu wa ta'ala kí ni ẹ̀kọ́ táàrí kọ́ níbi ilé ẹ̀kọ́ táàrí kọ́ òun náà ní pé ọ̀ràn èèyàn òun náà ni gbogbo ẹni tó bá fẹ́ gbára lọ́lọ́run lórí àti gbọ́ bùkátà òun náà gbọ́dọ̀ mú sàbàbí kò ṣeé ṣe fún yàn láti sọ pé ọlọ́run ọba jẹ́ kí ìyàwó mi obìnrin àlùbáríkà kó sùnmọ́ wo ìyàwó rẹ̀ nínú àkómọ́ sùnmọ́ ọlọ́ọ̀bá gbé àwọn àsìbáàbò ìmọ̀-ẹ̀dínyà kalẹ̀ àwọn àlànà tààtọ̀ láyé ká tó rí dáadáa ìmọ̀ dáadáa tẹ̀sìn àbí dáadáa táyé èyí ó dùn ní mọ́sàbàbí dídún ní mọ́sàbàbí al-akhdhu bil ká dúnímọ̀ sábàbí ká tọ ọ̀nà tá a fi rí oore tawakkul ìgbẹ́kẹ̀lé ní ọlọ́run ọba kò takwele bákan náà nínú ẹ̀kọ́ òun náà ni pé níta bá wá ní nínú ìgbẹ́kẹ̀lé yìí lánàá àtẹ́mìdò àlè àní ní ìgbọ́kànlé àbí ìgbáralé lórí nǹkan yẹn fàpèjúwe ẹni tó ń ṣiṣẹ́ iṣẹ́ ní sàbàbí ni àní ní ẹ̀mí pé iṣẹ́ wa ìní ń di ọ̀rọ̀ fún wa ẹgbẹ́nu al-Qur'an al-Karim ọlọ́ba sọ fún wa nípa Qarun ọlọ́ba ní qala lahu qawmuhu la tafrah inna Allaha la yuhibbul farihin àwọn àjọ rẹ̀ ń sọ pé wọ́n Qarun ọlọ́nkẹ́ ọ ní tòótọ́ má yàyọ̀ pọ̀rọ́ má sàkọ ọlọ́ba ò nífẹ̀ẹ́ aláyọ̀ pọ̀rọ́ ọlọ́ba ní qala innama utituhu ala ilmin indi ọlọ́ ní mo mọ iṣẹ́ ṣe òun náà ni mo fi ní. ìmọ̀ ní ìgbẹ́kẹ̀lé nínú ara ẹni ìmọ̀ ní ìgbẹ́kẹ̀lé nínú iṣẹ́ ẹni nínú ìwà kẹfẹ́rí ni. kódà tó fi mọ́ àwọn sẹ́ẹ̀sìn tá à ń ṣe àní nígbẹ́kẹ̀lé nínú wípé àti ṣe ọ̀ràn yẹn ní kọ́lọ́mù bóda anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi n sọ fún wọn náà hadith tó fẹsẹ̀ rinlẹ̀ anabi sọ kó wà á lẹ́mu anabi ní kẹlọ́mà annahu lan yanjuwa minkum ahadun bi amali arábìnrin ẹnì kọ̀ọ̀kan nínú yín kò lè là pẹ̀lú iṣẹ́ tó ń ṣe wọn ni wala anta ya Rasulullah ìwọ ànábì ṣéwọ náà ṣiṣẹ́ rẹ̀ ò lè là ọ́ ànábì ni wala ana illa an yatawammadani Allahu bi rahmatin minhu wa fadl ànábì ni àfikún ọlọ́run ọba kó kẹ́mi kó láàánú mi ó tún ọ̀sìn iṣẹ́ tó oníkálukú ń ṣe bóyá iṣẹ́ ẹ̀sìn ni àbí iṣẹ́ ayé ni èèyàn ní gbẹ̀tẹ̀lé inú ẹ̀ pẹ́ṣẹ́ yẹn ló mú dáadáa wá fún yàn bí ó ṣe pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́ba ni wà ma ramayta idh ramayta walakinna Allaha rama ọlọ́ba sọ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam pé òkò tó jù tó bọ́ sójú ẹ̀ ìwọ kọ́ ló jù ọlọ́run ọba subhanahu wa ta'ala lóní kò ṣe déédéé ẹ kó gbogbo nǹkan tí yàn bá ní láǹfààní lórí tayé kò sí kankan nínú ẹ̀ tó jẹ́ pé àwọn èèyàn kan ṣáájú wọn ò ti ṣe jù yẹn lọ tọ́lọ́wọ́n bò sí ní nìkan ní ìlàpà ètè yẹn ni ilé túmọ̀ sí pé àní nígbẹ̀kẹ̀lé nínú nǹkan tá à ń ṣe àní nígbẹ̀kẹ̀lé táàm ìgbẹ̀kẹ̀lé pátápátá nínú àwọn ìta ní bóyá ní dúkìá ni àbí lówó ni àbí nínú ìjọsìn ọlọ́run ọba subhanahu wa ta'ala èyí tí à ń ṣe so ká nígbàgbọ́ òdodo nínú ọlọ́run ọba nípa wípé dada ọ̀dọ̀ rẹ̀ ló ti lè ṣẹlẹ̀ òun ló lè mú dáadáa wá àìdá òun ló lè mú jìnnà sí wa eléyìí tá n pa ní anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi ń sọ fún wa nínú hadith abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu anabi ń sọ fún wa anabi ni wa'alam anna al-ummata law ijtama'at ala an yanfa'uka bi shay lam yanfa'uka illa bi shay'in qad katabahu allahu lak. àrẹ́bìnrin lọ mọ̀ pé gbogbo ara ayé tán bá papọ̀ láti fi nǹkan kan ṣe ọ́ láǹfààní àǹfààní yóò ní tẹ ọ lọ́wọ́ àfikún tó wà lákọọ́lẹ̀ ọ̀dọ̀ ọ̀nà wọ́n lè ṣe máa wọ ẹlẹ́yìn dòrókà bí ṣẹ́yìn lam yadurruk illa bí ṣẹ́yìn qad katabahu Allahu alayk tí gbogbo ayé náà bá dẹ̀ parapọ̀ láti fi sùtà ṣe ọ́ láti ṣe ọ́ ní jàǹbá ànábì ní ìjàǹbá lè jẹ́ tiẹ̀ ìjàǹbá yìí lè kẹ́ àfikún jẹ́ pé ó ti wà lákọọ́lẹ̀ ọ̀dọ̀ ọ̀rọ̀ wọn tó bá rí báyìí a tún mọ̀ pé dáadáa ọdọ ọlọ́run ló ti ń wá ìdàkejì náà ọ̀dọ̀ ọlọ́run ló ti ń wá nínú wa àìnígbàgbọ́ òun ni ká máa di ọkàn lẹ́nìkan ẹlòmíín bẹ lẹ́nìí tẹ́kù ìgbọ́kànlé rẹ nínú oògùn ló wà nínú oògùn àní òun ní oògùn tí ṣùgbọ́n abèrè náà pé ṣe bí èèyàn tẹ̀ ń sọ oògùn náà sunkún mí ìjọ sunko yìí kí fojú sí ẹlòmíín bẹ ìgbẹ́kẹ̀lé nínú àfáà أنتبع بابان بأسوالة إن القرآن الكريم ولبن يا أيها الناس ضرب مثال فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنكذوه من ضعف الطالب والمطلوب ولن يهي مفيفين أكبر كتتسي ببا وتنقل ينظم تنبقى لي تنبرى لي ọlọ́ni lẹ́yìn akílókò òdòdó àdá wọn à lè dé ìsídá fẹ́ni tí ò lè dé ìsídá nìwó wàá kó àlámàrí rẹ̀ jì tó máa jà pé ẹnìkan ò lè halẹ̀ mọ́ oníbàbá kan lóko òbí kan ẹnìkan ò lè mọ́jú sí ọ oláàfáà kan níbi kan gbogbo eléyìí nínú wà ní dandan ni ọlọ́ba ni dọ́wọ́ fa tọ́ ilé ìwọ ẹlẹ́mà club àtàfà àtẹni tí ń lọ ọbẹ̀ àfà ò ọlọ́ni ọ̀lẹ́ làwọn méjèèjì ìdẹ́n nínú ìgbáralé ọlọ́run ọba bùkátà wa àfẹ́ bíyá àní fi kọ́ sọ́run àfáà kan àní fi kọ́ sọ́run wàlíyò kan àní fi kọ́ sọ́run ẹnì kankan nínú ẹ̀dọ̀ ọlọ́run ọba àní gbé sára ogun kan ẹlòmíín bẹ tó jẹ́ pé ìgbọ́kànlé rẹ̀ nínú tíra tí wọ́n di fún ló à ń di tíra ní gbogbo ọ̀ràn ọ̀nà tó pẹ́ sí nínú nǹkan ìwọ̀ tí mùsùlùmí òdòdó ṣe ni wọ́n ti wá di tíra fẹ́lòmíín àlókọ́ ọlọ́run ni wọ́n hàn sí tó bá fẹ́ travel tó bá dójú ọ̀nà tí ó bá sí tí alápò rẹ̀ a sì padà ilé àlọ́mọ́tíà ìtawà béèrè ni pé ta ló sọ lọ láti di tó ti gbàgbé tíra kó tó dáàrin ọ̀nà kó tó padà sílé dọ́rọ̀ fẹ́ tọ́ ilé wọ́ọ̀lì macleod láti mọ̀ kókò sí dáadáa kankan ọlọ́wọ́ sọ fún ọ́nà alukur'an alkarim ọlọ́nà wa nabi máa sọ fún wa pé kullan yusibana illa ma kataba Allahu lana wa maulana ọlọ́nà wa nabi máa sọ fún wa pé mùsíbà kankan ò lè ṣe wá illa ma kataba Allahu lana àfi ń tọ́lọ́ tó bá ti kọ àkọọ́lẹ̀ rẹ̀ léwa lérí ntọ́lọ́mbà tí ni yóò ṣe wá náà ni ó ṣe wá wa'lam annama asabaka lam yakun liyukhti'ak arábìnrin dundun tó bá ṣẹlẹ̀ sí ọ ọlọ́run bá ti kọ́ pé kò ní fún ọrùn ni wa annama akhta'aka lam yakun liyusibak kásìgbà pé gbogbo nǹkan tọ́lọ́mbà ló bá wa láburú ọlọ́run ti kọ́ pé kò ní fún ká má gbára lé ànábì kan ká má gbára lé àlìjànú láti gbọ́ bùkátà wa tàbí láti wá ọ̀nà àbáyọ nínú àwọn àṣòro èyí tó ń kojú wa nínú al-Qur'an al-Karim ọlọ́bàní wasta'inu bis-sabri was-salah ọlọ́ni ẹ máa wáyé kun lọ́wọ́ ọlọ́run ọba bis-sabr pẹ̀lú sùúrù was-salah àti pẹ̀lú máa kírun ìmáa ṣàdúrà àti sọ nípa àdáàbò dọ́à gbogbo mùsùlùmí ẹ ká kọ́ àlámọ̀rí wa ẹ ká kò tí ọlọ́run ọba ẹ má jẹ́ ká lọ lé yẹ̀mí wò ó sáfáà ni ó ṣe babaláwo ni anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ń sọ fún wa nù hadith sahih anabi sallallahu alayhi wa sallam anabi man ata kahinan wa arrafan fasaddaqahu bima yaqul anabi ni ẹni tó bá lọ bẹ́ẹ̀ nìkan tó lọ yẹsẹ̀ wò lọ́dọ̀ ẹ̀ faqad kafara bima unzila ala muhammad irú ẹni bí ẹ ti di kèfèrí nǹkan tó lọ bá sọ kàlífà ó ti dá lẹ́yìn dandan sí torí pé ẹni tá à ń lọ béèrè lọ́wọ́ rẹ̀ gan tó náà bá ní bùkátà bẹ̀rẹ̀ pé ọ̀dọ̀ ta ni ó lọ bàbá àfa bàbá onífá torí bá ń fóun náà kí lóun náà ṣe yóò sọ wá jẹ́ pé ẹ̀fọ́rí ti tẹ ọ̀dọ̀ tiẹ̀ ló ti máa wò torí ẹ̀ ló jẹ́ pé tá a bá padà sínú gbèsè ayé anábìwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam oríṣiríṣi ọ̀nà ọ̀nà arábìsí kọ́ wa pé ní gbàgbé nínú ọlọ́run ọba ká ara wa láàmú ẹ̀já mu láti bí anáwó láti bí oorun sísun ọ̀pọ̀lọpọ̀ ló ń tàtàrà oorun sísun di aláìgbàgbọ́ nínú ọlọ́run ọba ẹ̀rí pé nínú oorun sísun oríṣiríṣi ewu ó súnmọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala kó má jẹ́ kí ewu kó má jẹ́ kó wú wa lẹ́yìn anábìwá muhammad sallallahu alayhi wa sallam arákùnrin kan ló bá anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó ní ya rasulallah inni ra'aytu fil manami gbogbo bóun ṣe ń sọ ètò tóbi lórí ẹ̀mí ẹ̀kí lànà bí sọ fún anábì látò bá ṣe àhàdẹ bìtàlá òbí kàṣẹ ìtọ́nù fi manamik anábì ni má sọ fún ẹnì kankan eré pátí ṣùgbọ́n ṣe lójú ra rẹ̀ ẹlòmíì kó má ti lálà ni ó ti dọ́dọ̀ afá kó má ti lálà ni ó ti dọ́dọ̀ aláwọ̀ kí lànà sọ fún wa nípa àlá anábì sọ fún wa pé àròyà sálẹ̀ àṣà àlátà ńlá mẹ́ta ni ìkànnbẹ bushra min Allah ọlọ́run ọba máa ń fi ṣe ìró òdùnnú fẹ́rú ni òun náà ní kárí nǹkan tó dùn mọ́ wa lójú àlá wa ìtànàbí sọ fún wa lórí eléyìí òun ní pé kábẹ́ lọ́n fi kọ́lọ́n kó jẹ́ nǹkan dáadáa tá a rí kó sẹ́ni sẹ́mi ayé wa ká má dẹ̀ sọ fẹ́ni kankan àfẹ́ni tó bá jẹ́ onímímà tàbí tó bá nífẹ̀ẹ́ wa ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀ràn àlá òun náà ni ìtànàbí sọ pé takhwifun mina shaitan òun náà ni àlá tó jẹ́ pé èṣù ìlú ń gbé wá láti fi da àwọn èèyàn láàmú tó pé àwọn táwọn dúró nídúró pé àwọn máa da àwọn èèyàn láàmú min al-jinnati wan-nas àwọn náà máa di oríṣiríṣi nǹkan fáwọn èèyàn tí wọ́n fi sẹ́ orí àwọn èèyàn padà kúrò lójú ọ̀nà ọlọ́run ọba lọ síbi ọ̀nà ṣèitán ẹni tó bá lálàá tó bá rí nǹkan tí ó fẹ́ kó má dára ẹ̀ láàmú tó bá rí nǹkan tó bá lẹ́rù ẹni tí wọ́n ní ká ṣe oní ẹni ká sàlùwàlá ká bẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala pé nǹkan tá a rí

علي بكلي إنه الله سبحانه وتعالى أنا النبي محمد صلى الله عليه وآله وسلم أنا النبي صفوة من عديد توفيس أنا النبي صفوة البراء ابن عازب رضي الله تعالى عنه أنا النبي إذا أتيت مضجعك فتوضع ودوك للصلاة أنا النبي توباتي دوري بوسوين توباتي فيل أصون صلوة لقلي نباتو ثم تجع على شكك الأيمن wá rọ̀dọ̀kú pẹ̀lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún rẹ̀ sọ́mọ̀kùn mo wá sọ pé allahumma aslamtu wajhi ilayk wa fawwadtu amri ilayk wa alja'tu dhahri ilayk raghbatan wa rahbatan ilayk anábìíní kò wá máa gbé lóyè kí ni túmọ̀ rẹ̀ ìwọ ló ń wọ́n bá gbogbo àlámàrí mi mo jólẹ̀ fún ẹ gbogbo bùkátà mi mo fi lé ọ lọ́wọ́ ẹ̀yìn mi náà mo fẹ́ fi lélẹ̀ pẹ̀láṣẹ ìwọ ọlọ́run ọba lẹ́ni tí ń ra kan ìwọ ọlọ́run nìkan tí ń páyà ìwọ ọlọ́run ọba nìkan anábìnrin tí a bá ṣe báyìí fa ìmẹ́ta nílẹ̀ ilẹ̀ ti kan tó bá ṣe báyìí tọ́lọ́n bá kádàrà kó tán lóru yẹn fa áńtà alẹ́lẹ́ fi tọrọ wọn kọ àkọọ́lẹ̀ pé òkú sójú ọ̀nà tó tọ́ ojú ọ̀nà tọ́lọ́run bá subhanahu wa ta'ala tó pa kàkà pọ̀ mọ́ ọlọ́run bá subhanahu wa ta'ala bẹ́ẹ̀ náà tí òṣì tí a bá ń páyà òṣì ń bọ́ àfi tí a bá ń gbóòórùn àìní kílánà tí sọlá àdàsílà kí ló ní ká ṣe ọ̀dọ́ náà bá náà lápadà sí anábìwá muhammad sọlá àdàsílà nínú àdìsí abdullahi bin masoud anábì ni man nazalat bí ìfá kọtun fa anzala abinnas gbogbo ẹnikẹ́ni tí ò sì bá ń bá jà tó wá ń wojú àwọn èèyàn anábì lam tó sáńtẹ fàákọtun ó sì rẹ̀ ò ní lọ wọn man nazalat bí kọ fa anzalaha billah gbogbo ẹni tó bá ṣàì ní tó wà ń bẹ ọlọ́run ọba kọfà yóò ṣe kò lọ ẹ̀yìn ọ̀rọ̀sọ́kọ̀ arábìnrin kò ní pẹ́ kò ní jìnnà ọlọ́run ọba òbò láṣìírí ájìlín àwọn ájìl ó lè jẹ́ kíákíá ó sì lè pẹ́ ó tún àṣírí nínú táwọn èèyàn fi máa ń bùkátà pé ká gbára lé bàbá kan òun náà ní ká má tọ́ sí arábìnrin tá a bá tọ́ sí tó bá fẹ́ tá a bá ń gbóòórùn ẹ̀ nígbàdí ká padà sí ká padà sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa àníyé máa tọ́ sí lọ. Àdàbà gbé bùkátà yẹn síwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala. Àdàbìnrin fa yushqullahu lahu bi rizqin ajilin aw ajil. Ọ̀fẹ́ ẹ̀yà ó lè jìnà ó lè pẹ́ ọlọ́ba padà rọ ènìyàn náà lọ́rọ̀. Tọ́lá ìlànà ìgbà Mùhàmmad sallallahu alayhi wa sallam. Àdàbí sọ fún sọ̀hábí kò kí léèrè nípa tó ní kọ́nà ọba nífẹ̀ẹ́ rẹ̀. Àdàbí izad fi dunya bá ti jìnà sí tó ń bẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn ọlọ́wọ́ máa nífẹ̀ẹ́ rẹ̀ tọ́lọ́ bá ti nífẹ̀ẹ́ rẹ̀ bùkátà rẹ̀ náà ọlọ́bọ̀ bíyà rẹ̀ bákan náà nínú àwọn ọ̀nà tí ìgbọ̀kànlé wa tó fi gbọdọ̀ lágbára nínú ọlọ́mọba subhanahu wa ta'ala òun náà ni mùsíbà nígbà tí mùsíbà bá ń ṣẹlẹ̀ ọmọ kò fún ni ni iṣẹ́ dàrú ni ẹ jẹ́ ká padà sọ́dọ̀ ọlọ́mọba ẹ má jẹ́ ká máa bi àwọn èèyàn lọ́wọ́ ẹ̀ táwa di ẹrú fún àwọn èèyàn ọlọ́ba sára bá Muhammad sallallahu alaihi wasallam nínú Suratu Tawbah ayah fifty one. الله لنا قالوا عليه ما صفوان بي مصيبة كقول الكوا أفكو جبنا بكسا قال رجوالوري هو مولانا وعلى الله فليتوكل المؤمنون تقول الله بنال لأنتم موجودوا ونال يكاد علي وفكو عند المصائب أنا مصيبة إذا كان لك الإنوارو أنا عزيز عبد الله بن عباس رضي الله تعالى عنه ولا نبي محمد صلى الله عليه وسلم صبي ولكان يقول tánàbà Muhammad máa ń sọ nígbà tí nǹkan bá le la ilaha illallah al-azim wal-halim la ilaha illallah rabbul arshi al-azim la ilaha illallah rabbus samawati wa rabbul ard wa rabbul arshi al-karim onígbólóhùn yìí wọn lànà bí sallallahu alayhi wa sallam máa ń wí nínú gbólóhùn míì tánàbì ní fala takilni ila nafsi tarfata ayni ọlọ́mọdé mi dábò káàtà mi mọ̀dá mi dá àlámọ̀rí ayé mi tọ́jú ò bá tàjà máa kò sí àǹtó ọjà síta ìtara ẹni jẹ kò sí tó ń jẹ́ pé nǹkan kan ìní máa ń jẹ́ kí iṣẹ́ ó lọ àmà bẹ́ẹ̀ lọ́nà ẹ̀ tẹ́lẹ̀ kaba nǹkan kan fún anal Qur'anul Karim tàbí inú ọ̀rọ̀ kan eléyìí nínú òtúrọ̀ ẹni jẹ́ ni ká dára wa padà sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala bákan náà nàgbà Muhammad sallallahu alaihi wa sallam ànábì sọ fún wa náà pé kódà ìgbésẹ̀ wa pa fẹ́ jáde púpọ̀ nínú ilé àdọ̀dọ̀ ní ìgbẹ̀kẹ̀lé inú ọlọ́run ọba ànábì lẹ́nu tó bá sọ nígbà tó fẹ́ jáde nínú ilé pé bisimilayi tawakkaltu ala Allah wàlà hawla wàlà quwwata illa billah ẹgbẹ́gbẹ́rún wàlà hawla wàlà quwwata illa billah kó jáde ń bẹ̀ ànábì lẹ́nu tó bá sọ eléyìí ànábì ni wọ́n máa sọ pé hòdí tawakùfí tawakìt ọlọ́run ọba yóò máa yóò máa sọ nínú ọlọ́run ọba subhanahu wa ta'ala kò sí nǹkan kan tó lè mú dáadáa wá fún wa àfọlọ́run ọba kò dẹ̀ sẹ́ni kankan tó lè ti aburú lọ fún wa àfi ọlọ́run ọba tó rẹ̀ lọ́mọ sọ́kẹ́ wa ala Allahi falyatawakkalil mutawakkilun ọlọ́run gbogbo olùgbáralé nínú ọlọ́run ọba ní kí a máa gbáralé àbí وحسن إبادتك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله